wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn arúgbó làwọn fẹ́ pa ó ṣe wá jẹ́ fún ọ̀dọ́ tó wá ń gbà ṣé arúgbó nìwọ fúndélé àbídá àdádálẹ̀ kì í látìlẹ́yìn ọlọ́run kì í pẹ́ tí máa fi ṣubú ọba tó kù dírò àkókò yìí àkókò tó tó ká gba ti tó Ramadan òun náà ni oṣù ṣàbán èyí tó ń bọ̀ níwájú eléyìí ibi tó lúwọ́ fi àwẹ̀ sí àwọn èèyàn múra sáwẹ̀ tó bá dínú ṣàbán wọ́n pè oṣù ìsinmi wọ́n ma wá sinmi dé Ramadan adúpẹ́ o torí pé wà nù hadith èyí tá náà bí sọ pé ẹni tí olúwa bá ro rérò ohun tó lúwọ́ fún ni al fi d-din àgbọ́yé báyìí ó wà létí nàìjíríà tí ó fẹ́ jáde tán nàìjíríà tán báyìí ìlú Ṣakí láti wá wá pẹ̀lú ẹ̀yin ọmọ ní Ogun State ń bí alhamdulillah orí ọlọ́run lélẹ̀ náà iṣẹ́ tí ẹ sọ pé ẹ̀yin rán wa òyìnbó lẹ fi kọ́ ẹ pé àkọlé rẹ̀ ní kílẹ̀ ailments and their cures. àti ìwòsàn wọn pẹ̀lú ìmọ́lẹ̀ Islam ọ̀rọ̀ ikún àìsàn àti ìwòsàn wọn pẹ̀lú ìmọ́lẹ̀ Islam falmarad ẹ̀rùn tá ń pè láìsàn ma'lumu ala annahu mimma yusibu al-insan wa yamurru alayhi fi hayatihi àìsàn ni nǹkan tó máa ń kọlu ọmọ èèyàn èyí tó ṣe pé ó máa yí àlàáfíà kó sí ìdàkejì tàbí kó ṣe pé ó máa dín àlàáfíà kò ní tó bó ṣe yẹ kó rí a máa ń dá ìsàn mọ̀ nígbàtá bá ti lè dá àlàáfíà mọ̀ ẹnikẹ́ni láti ṣàlàyé fún tó ń jẹ́ àìsàn ó máa jẹ́ ṣòro nígbàtẹ́ni ò bá mọ̀ àlàáfíà torí dídú síhà òun náà ni marot ìdàkejì àlàáfíà òun là ń pè ní àìsàn wọ́n lè rí àìsàn yìí ó wà nínú tó máa ń kọ lọ́mọ èèyàn wọ̀yẹ̀múrù alẹ́ ìfẹ́ hayati ó sì wà nínú nǹkan tọ́mọ èèyàn máa ń sẹ̀mí lé lórí ẹ̀ẹ̀kan lè rẹ́nìkan kó ṣe pé látọjọ́ tán ti bíun orí àlàáfíà ló wà títí tó fi lo 80 kò sí kiri kò lè ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ rí kò sì lè ṣẹlẹ̀ akálàsè àìsàn oníranran ni wọ́n a ní àwọn àìsàn kan tá ń pè ní àwọn èyí tó jẹ́ tọ̀bí àdámá àwọn àìsàn àdámá wà bí ni, bí kéèyàn ṣiṣẹ́ kó rẹ ni àìsàn àdámá bí kíni bí kébi máa pa ni àìsàn àdámọ́ bíi kíni bíi kórùgbẹ́ máa ń gbẹ́ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó dájú pé oníranran àìsàn kan náà làwọn eléyìí bẹ́ẹ̀ la ní àwọn àìsàn kan tó ń pè ní al-irdiyya min àwọn àìsàn tó ṣe pó máa ń ṣẹ́rí padà wá bá ni ní àwọn eléyìí a rí nínú àwọn apá kan èèyàn tí Ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wá dá lọ́lá nípa pé gbogbo tó bá ń jẹ́ amrod àwọn àìsàn ìlera èyí tẹ́yìn èèyàn lè máa mẹ́nubà yóò kọ́ wọn máa ń sọ pé ní rún wọn ni bó ṣe máa ń rún wọn gan kò yé mi rí wọn àwọn kan máa ń sọ pé ó ní ń fọ́ àwọn báwo lórí ṣe ń fọ́ wọn nítorí pé nǹkan yẹn ò bẹ́wò rí ṣùgbọ́n bó ṣe jẹ́ kó lálàáfíà tó yẹn síbẹ̀síbẹ̀ náà òun náà ti gba ipò ebi ń pa mí kọjá rí yóò dẹ̀ ti gba ipò òrùgbẹ́ ń gbẹ mí kọjá rí yóò ti gba ipò ah ó sì wá rẹ̀ mí ní rírẹ̀ pé mo ṣiṣẹ́ okùn mi ti dínkù eléyìí náà apá kan nínú àìsàn ni ìdí ni tó ṣe jẹ́ ìṣòro pé ó wọ́n nínú ọmọ èèyàn èyí tó ṣe pá máa sọ̀rọ̀ nípa àìsàn tí ò ní mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ̀ ọlọ́run ọ̀dún tọ̀ ó wá lè jẹ́ àwọn èyí tó jẹ́ àtọ̀bìrìyá àbí kó jẹ́ àrìndíyà kó jẹ́ ìtọ́jẹ́ ti tàdá mọ́mọ́ nìyàn àbí kó jẹ́ ìtọ́ máa ń sẹ́rí wá bá ni náà ẹ̀rí àkórí ọ̀rọ̀ wa tòní tá pè ní àìsàn àti àwọn ìwòsàn wọn àwọn olùmọ́ni wala siyama kunna fi àwínàtí wa mujtami'i kathiru fi wasa'ilu shirkiyya bi ismi tadawi wa yaqa'u kathiru minal muslimin في اتلاف الأموال والأعراض àwọn olùmọ́ni ẹ̀rí àkòrí ọ̀rọ̀ tò ní pé a fẹ́ mọ̀ nípa kí ní jẹ́ àìsàn kí n sì níwòsàn wọn pẹ̀lú ìmọ́lẹ̀ Islam wọ́n ní kò sí èméjì ẹ̀yin ọmọ ìyá wa wípé láwùjọ wa lónìí nítorí pa ti mọ̀ pé àìsàn jẹ́ àdámọ́mọ́nìyàn a sì mọ̀ pé dandan ni ẹnikẹ́ni táìsàn bá kọlù ó ti di ẹnìkan tí àìrójú ó bá lórí pé àìsàn mi gbúdọ̀ lọ nítorí pé ohunkóhun tó kù ò ṣeéṣe àfi kí onílédé tá ń pè ní àlàáfíà bẹ́ẹ̀ sì ni gbogbo wa mọ̀ wípé àdúrà aláìsàn ẹyọ̀kan ni lẹ́yìn ẹ̀ làdúrà míì tó lè wọlé gbogbo èèyàn tó wà nípò ẹni tí ara ẹ̀ le àdúrà wọn máa ń pọ̀ tó bá jẹ́ ẹni tó ṣe pé ìyàwó ló fẹ́ àdúrà lọ́hùn fún mi níyàwó alálùbáríkà tó bá jóbìnrin ni ló fẹ́ lọ́kọ àdúrà ọlọ́hun fún mi lọ́kọ alálùbáríkà tó bá jẹ́ kó fẹ́ kẹ́kọ̀ọ́ ni àdúrà ọlọ́hun jẹ́ rádìmíṣàn tó bá jẹ́ kó fẹ́ ṣe exam ni àdúrà ìwọ ọlọ́hun dákun jẹ́ kí wáìkì mi dá ẹni tó bá ti jẹ́ family man tó jẹ́ pàtí ríjẹ rímu rí bùkátà nú lé gbọ́ ó ṣòro àdúrà tẹ̀ ní pèrè ọlọ́run bòmí láṣìírí jésù lọ déédéé mọ́jẹ ń táwọná àdúrà máa ń pọ̀ nígbà tálàáfíà bá ti wà ṣùgbọ́n àdámọ́ ńlá kan tọ́lọ̀ ń dámọ́ àìsàn ni pé tóun bá ti dé gbogbo àdúrà ọgbọ̀lúdé yóò wá kọ ẹyọ kan kí ni ó jádọ ẹyọ kan tó kù ọlọ́run fún mi lálàáfíà ọlọ́run fún mi lálàáfíà tóró dájú pé ẹnikẹ́ni tó wà nípò àìsàn àìlera ìgbàgbọ́ ọmọnìyàn ni pé wọ́n súnmọ́ kú ìyẹn náà ló dẹ́fà tó fi jẹ́ pé gbogbo àdúrà táàyàn máa ń ṣe tán bá lọ kálẹ̀ ìsàn ní pé bó lára ṣe ẹwọ́ ìtún yàtọ̀ tọ́ ọlọ́run ní jẹ́ kára ìdá o àìdá yẹn kí láìdá tí wọ́n ń sọ ikú torí kan mọ̀ pé o ti súnmọ́ kú báyìí ẹ̀rù ń bà wá o kọ́ máa lọ jẹ́ pọ́ bá báyìí lọ o ìdí ni tó ṣe jẹ́ pé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ èyí tó máa ń tà létí ọmọnìyàn ìdánilẹ́kọ̀ọ́ afẹ́ sọ nípa àìsàn àti ìwòsàn máa ń tàgẹ̀ nítorí pé kò sí ẹnikẹ́ni tí olúwa àlékè ọlá dá lọ́lá tí kìí ṣe pé nǹkan àkọ́kọ́ tí ó kọ́kọ́ yé ni pé tí mo bá wà lálàáfíà ní gbogbo nǹkan tó kù ṣe sí láì sí àlàáfíà kò sí nǹkan mìíràn ọkọ pẹ̀lú ìyàwó kan wọ́n wá sí ọ́fíìsì wa níbẹ̀ yẹn bóyá yóò súnmọ́ bí oṣù kan àbóṣù kan àbọ̀ ìyàwó yẹn ní àìlera kan wọ́n wá bá ìlera yẹn wá ọkọ ẹ̀ tẹ̀lé wa àwọn consulting room wọ́n ń ṣàlàyé ìṣòro wọn lọ́wọ́ ọkọ bá ní má gbàgbé sọ kejì yẹn náà sí o ó ní ẹjọ́ ẹ lọ òkúkú ju wá bímọ bímọ lọ àní kí n asma ló yí obìnrin yìí lẹ́nu le gan bẹ̀ wọ́n ti fẹ́ra wọ́n sin ọdún mẹ́jọ ti kọjá kò sọ́mọ wọ́n bá tọ́jú asma wa ọkọ wọn pé mọ́ gbàgbé jẹ́ asọ̀tọ̀ lọ́mọ náà sí o ìyàwó ń mọ́ pé wọ́n fọmọ́ sẹ́yìn ṣe irú àlàáfíà mi ma ń gbóyún sínú abẹ́fẹ́ pa ohun tó kankan ni pé òun ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ń àláfíà ló kànà lódodo náà wà lẹni tí ń wọ́ ọmọ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n ń sìn igi ti wá wó lugi èyí tó tóbi jù òun làkọ́ mọ́jú tó ìrọmọ ìyá mi ìjọ rántí sí alhamdulillah láàárọ̀ yíkí mọ̀mọ̀ dúpẹ́ mo jí pẹ̀lú àlàáfíà ẹnikẹ́ni tí ó sọ pé asbáhànà ala fitratil islam wa kalmatil ikhlas وعلى الدين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفة وما كان من المشركين كان ياتي سنسي يعني tí ó bá ṣe ẹnikẹ́ni ò lè mọ yìí ìdẹ̀kùn tó máa ń bẹ níbi kára máa gbólóhùn ta máa ń sọ nígbà tá bá jáde fi bẹ́tẹ̀l kọlá tá bá jáde kúrò ní toilet tòun ti pé rìwáyà tó fẹ́ mú kíní wá kọ̀ lálàáfíà gùfùránẹ́kà òun lálàáfíà bí alhamdulillahi lẹ́dhi azhaba anil azha wà ń fà ní ó lè gbọ́yé àfi ẹni tó jẹ́ pé ìtọ́ ti mú ó débi tó fẹ́ tọ́ ní káì wọ́n ìtọ́ bẹ́ẹ̀ ó tún dìde gbàlagbàlà ó tún sáré wájú ó tún dé kí ló you are in problem tó bá tọ̀ bẹ̀ yẹn ó padà wá débì kan tó wá lè tọ̀ ah, ni a gbóná alhamdulillah ilẹ̀dẹ̀ asáàbà nílẹ̀ asáwà ń fà yóò yíye bàjẹ́ torí bó ṣe ń tọ̀ ọ ọkùnrin kan wá sí ilé ìwòsàn àpapọ̀ àwa mùsùlùmí ní tó mo ní opportunity láti wọ tíátà pẹ̀lú ìdí kan lọ́jọ́ yẹn doctor wọ́n set up anesthesia nurse wọn wọ́n prepare láti sedate ẹni tó fẹ́ ṣe operation fún tó di dandan kémi wọlé kí àbí kí n kọ́ ọbọ̀ consent form ìgbà yẹn ni wọ́n rush patient kan wọlé tó sọ pé doctor ẹwẹ́ ni ó need attention quick quick doctor to her outfit ta wọnú tíátà from there tọ́pọ̀ láti báǹsì lórí ẹ̀ pé kí ló ń ṣe ẹni ó wà lórí stretcher tó ń ṣe ah, ah, ah, mímí ẹ̀ ti dàrú kí ló ń ṣe wọ́n ló ní prostate ọ̀nà tí ìtọ̀ ń gbà wá ti block wọ́n ti wá try catheter fún àwọn nurses tó wà lóyún duty wọn true ló fi nídìí kan rọ́ṣẹ̀ wá sí tíátà bọ́n ṣe wá gbede dókítà wa wò pé no káṣẹ́ ẹ̀ máa sọ pé à ń wọ́nà tá a fẹ́ fi páàsì kátítà ó lè yíwọ́ with immediate effect dókítà wa mú needle and syringe wọ́n dẹ̀ mú cotton wool wọ́n fi ra òkè inú ẹ̀ òkè inú báyìí wọ́n fi ra wọ́n dẹ̀ kí needle and syringe bọ́ wọ́n wá yọ plastic tó wà nídìí syringe kúrò wọ́n ń fa yọ báyìí ìtọ́ ń gbabẹ̀yẹ jáde sí sánmà ni gbogbo sílì kúrúrú nìtọ́ fọ́n sí bẹ̀tí bí títọ́ ti ń fọ́n yẹn with immediate effect lẹ́nìyàn sùn lọ ah, ah, ah. ó dẹ̀ ń lọ ó ń bọ̀ ogun dọ́tọ̀ wa ní ìsìn ìbáyẹ̀ ẹ̀hẹ́n kásẹ̀mọ̀ wá bá tú ọ̀rọ̀ afẹ́ pàṣì kátítà ó lè pẹ́ ẹjá seré òkò ká lẹ́ra wa lókò náà káwọ bó ṣe fẹ́ rí

lọ́mọ mẹ́dájú pé nínú nǹkan tọ́mọ èèyàn fẹ́ sẹ̀mí lé lórí ara ẹni kí ó wà nípò àìsàn tó bá wà nípò àlàáfíà lónìí mo rọ ìrọ ọmọ ìyá mi mọ gbogbo ọ̀nà táìsàn fi wọlé tọ́ ni kó gbá gbogbo ìrìnàjò láti blọ́ọ̀kì ẹ̀ nítorí pé àìrójú àìráyè òun làìsàn máa ń gbé wa ìdí ni ta ṣe kà jáde ń bí pé kò síyèméjì pé lágbọn páwọn èèyàn wà nípò àìlera pé wọ́n wá solúsàn sí àìsàn wọn a ojú ọ̀nà ẹbọ rọrùn fáwọn èèyàn láti rìn gbogbo bíkíbi tá a bá rí páwọn èèyàn ńlá kàkàkà lórí ẹ̀sìn àti lórí àgbọ́yé ẹ̀sìn wa ẹ̀sìn Islam wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ àwọn mawdu'at èyàn àwọn topics tí wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n ìbánisọ̀rọ̀ nípa báwo la fẹ́ manage health wa àti tí sickness bá dé báwo la ṣe fẹ́ wọ̀nà àbáyọ tá a fi ní dolórí burúkú níwájú Ọlọ́run tá bá ti ṣe lecture dáàyè yìí sóye gẹ́gẹ́ bí èèyàn ni èyí tó ṣe pé ó ń kówó sínú ilé tówó ṣe kó sí ṣùgbọ́n kò ti ilẹ̀kùn ọ̀nà náà léyìn yóò ṣòfò nǹkan yìí gbẹ̀yìn bẹ́ẹ̀ ni gbogbo ibi tẹ́ bá ti ń prepare àwọn èèyàn fún tawhid àti àkídà àti àwọn ìbàdá èyí tó lálàáfíà àfi kẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé nínú ọ̀nà kan pàtàkì táwọn èèyàn ń gbà jáde kúrò nínú Islam òun náà ni ọ̀nà àwọn wá ìwòsàn dọ́látìl mùdílà bí ismi tadawi àwọn èèyàn ń sọnù àwọn asọ nínú kan wà wọ́n dúró di àwọn èèyàn tó níṣòro nítorí wọ́n mọ̀ pé àìsàn àbí àìlera àbí àìrójú ọmọ èèyàn kan ò lè dàgbà kọjá kó bọ́kù mẹ́ kódà bí ẹ̀ jáná bí ọlọ́run kí ni àdánwò ànábì ayúb alayhi salam kí làdánwò ànábì ayúb àìsàn ni ìjà ànábì ọlọ́run mú ni mórí bọ́ kúrò níbi àìsàn agbúdọ̀ náà pé ọ̀nà kan ta bùkátà ká mọ́ rán dáadáa bákan náà ká jẹ́ kó yí àwọn èèyàn fífí lè òun ní ọ̀nà àìsàn àti ọ̀nà àbáyọ wọn wọ̀yọ́kọ̀ kathiru minal mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ló ń kó sínú ìṣẹbọsólúwa ìwá ìwòsàn gbá ọ̀nà ìwọ̀ ìfi nǹkan tí Islam ò lọ́wọ́ sí fi wá àlàáfíà pẹ̀lú ọkọ̀ pé mò ń wáwò sànà bákanáà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń kó sọ́wọ́ gbájú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń kó sọ́wọ́ gbájú ẹ̀ ọ̀kan tún wà ní gúrùpù kan tàjọ wà tí wọ́n mẹ́jọ èèyàn kan wá ikú wọn sọ kí wọ́n bọ̀ wá gbé ẹni yẹn tọrọkọ àtìyàwó kan ń wá ọmọ ẹni yẹn dẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gba 23 million lọ́wọ́ wọn 23 million nítorí kan ṣé wọ́n lọ́mọ tó fẹ́ fún ẹ̀ èèyàn tó mẹ́jọ ẹ̀ wá sínú gúrùpù wa sọ pé òun mọ̀ kójú bọ̀rọ̀ kọ́ láàrin ènìyàn lọ fi kó yẹn wá toro mmeni ya dada ko ni afose to mo fi ba to ba ko sowo re ti o fi ba soro Fundele de le opolopo dukia awon eyan gbe leta lori pe mo isan mo nwa san abi mo nisoro kan ti mo wona abayo e wa re to rorun fun eyan ti ma nwa iwosan gba oju ona yi ti se ti islam ohun na ni kí wọ́n ra ọmọlúàbí wọn láre pàápàá jùlọ àwọn obìnrin pàápàá jùlọ àwọn obìnrin obìnrin tẹ́ bá rí tó bá máa ń nálé ológun ilé àwọn dáhùn ṣe ẹ má béèrè lọ́yẹ̀ pé so máa ń ṣe sínà àbí kìí ṣe sínà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni sínà rẹ̀ kò má gbára lọ́wọ́ owó òun nìkan nínú àwọn adáhunṣe gbà lọ́wọ́ obìnrin kan tó wòyàn dẹ́ pọ̀ díẹ̀ torí pé ni yóò ní bí 500 kìíní kan thousand ẹni yóò lówó dání ṣùgbọ́n torí ìṣòro tó fẹ́ kó sọ́ọ̀ ó lọ gba owó lọ́wọ́ ọkọ ọtún gbà lọ́wọ́ ẹ̀gbọ́n ó kó fẹ́ nìyẹn àṣẹ́ni yóò mọ̀ nǹkan kan tó níhun se pẹ̀lú ohun tó gbowó lórí ẹ̀ ó dẹ̀ lọ nǹkan kan fún wọn kò síṣẹ́ obìnrin dẹ̀ sọ pé promise mi kódà yín lẹ sọ pé tẹ́yìn bá tọ́jú mi tán tí ò bá ṣe kí wọ́n gbowó mi padà adáhùn sí wá yarí pé ṣe owó kan ni mo lọ fi rè lò nǹkan tí mo fi fún ọlọ́jà ṣé mi gbé ni ọlẹ promise jù wá lẹ́ ọlẹ blọ́ọ̀kì ti ẹnìyẹn ìgbà lóbìnrin wá ké síta ìgbà yẹn wá jẹ́ ìgbà táwọn èèyàn máa ń ké sáwọn sáàsì látọ̀yọ́ ẹnìkan bá ní à ẹ má wọ́rí yóò sì ìyà jẹ́ ó wá ké sáwọn sáàsì láti Ọ̀yọ́ wọ́n bá dé wá gbé bàbá ológun subhanallah wọ́n ń béèrè pé kí ló kọ ẹ ọ̀tọ̀ ló kọ tó ń dá níbi tí yà jẹ́ dé lẹ́yìn ọ̀rẹ́ yìí lóbìnrin á sọ pé ibi tán náà táwọn èèyàn ń pò lọ sí ní bó ṣe máa ń ṣe nìyẹn gbogbo àwọn tó ti gbárí kálukú náà ń jáde wá áà ọjọ́ ẹ̀sìn ẹ pé lónìí ọjọ́ ẹ̀yẹ pé lónìí bó ṣe máa ń ṣe nìyẹn ó gba kinní kan lọ́wọ́ èmi náà ó ṣe gbá obìnrin tó wá gba five hundred thousand lọ́wọ́ ẹ̀ tó yẹ pé pẹ̀lú sábàbí rẹ̀ ni wọ́n fi wá gbé láti ọ̀yọ́ yẹn nílùú wa ṣàkíni o ni wọ́n fi wá gbé obìnrin wá ní ẹ̀sẹ̀ rẹ̀ tó ga jù òun ni pé ó jàǹbá mi lára ah. jàǹbá rẹ̀ lára báwo ọkọ ni mi gbọ́ ohun tó wí ó hmm. ó ní ẹjẹ́ àfò ẹjẹ́ fòkíní tóró ti sọ jáde báwo ló ṣe jà mẹ́ lára ó ní sí àkọ́kọ́ tó lórí burúkú rẹ̀ ó ṣe fún mi ó sọ pọ́kùnrin kan ló gbọ́dọ̀ ló fún mi ọkùnrin tí ò bá dẹ̀ tọ́kùnrin tó bá fi lò yóò bá lọ ni tani kóhun wá lọ gbé fún wa ẹ̀yin náà ni ẹ bá mi lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè báyàwó níyàwó sùn òjò tó pàjẹ́ lóru tó bá délé kò ní lè wí ìgbà tó lùkúlùkù ti sùn lálẹ́ àná ibo ni wọ́n lọ tójò fi pa gbogbo obìnrin tó bá nálé adáhun ṣe ẹ má béèrè pé ṣe ń ṣe zìnà àbí òṣèṣì nìyẹn chíìpù bàjẹ́ ìdí nì tó jí sí ọlọ́run fi jẹ́ àmọ̀ pé gbogbo ẹni tẹ́ bá mọ̀ pé adáhun ṣe ni sóyé níbi tí kápá Islam bá wà fadribuhum bisaif wọ́n máa ń pa wọn ni wọ́n máa ń pa wọn ni nítorí pé àwọn olùbìlẹ̀jẹ́ tó ga jù láyé gbogbo tí ń jẹ́ sẹ́ntà orí ibú ànọ́rù ìkọ́fẹ́ ṣẹlẹ̀ lọ́dọ̀ wa láìpẹ́ ọmọ tó parí tàòjí ní marcus ó lọ gí orí èèyàn pè kan ibi à ń pa láǹgbá kí ló ti bẹ̀rẹ̀ kọ́kọ́ àbí kọ́kọ́ náà lẹ́yìn pè ń akọlódògbó ibi à ń paká ló ti bẹ̀rẹ̀ nílùú ọ̀dọ̀ wa àwọn akọlódògbó dá aṣọ ilé kéwù kan màbí tó bá ti wọ kọ́lù aṣọ yẹn àwọn aláàgbò ní dúó torí wọ́n mọ̀ pé ẹ̀rọ rẹ̀ ru àwọn àwọn èèyàn ń dẹni tí wọ́n ń pàdánù owó wọ́n dẹni tí wọ́n ọmọlúàbí wọ́n ń bàjẹ́ lábala pé mò ń wá ìwòsàn sí àìsàn mi àbí mò ń wọ́nà àbáyọ sí ìṣòro tí mo ní ìdí ni tó fi jẹ́ pé amúrò àdá إلى نبذ كثير من إخواننا المسلمين الذين وراء ظهورهم كما أدى إلى اعتناك بعضهم أديان أخرى كما يزعمون ọ̀rọ̀ àwọn wáwòsàn sáìsàn yìí ó lágbára ó burú débi pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa ń sọ ẹ̀sìn wọn nù nítorí pé wọ́n wáwòsàn ó lágbára débi pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ọdẹlẹ́sìn mi bóhùn ṣe lérò torí pé ẹ̀sìn ò pé méjì àyàfi Islam nìkan lẹ̀sìn lọ́dọ̀ Allahu Rabbul Izza eléyìí jò di mímọ̀ fún wa bí ọ̀rọ̀ tó ní ń ṣe ní jánníbù àìlera àti wòsàn ṣe ṣe pàtàkì fún wa tó nínú ẹ̀sìn Al-Imam Shafi'i rahimahullah bàbá yìí sọ pé lẹ́yìn kí ẹ mọ halal àti haram kò sí ìmọ̀ tí islam tún kàkún ẹ́ tó dàbí ilmu tib ìnímọ̀ nípa báwo la ṣe ṣe ìwòsàn àwọn àìsàn kọ̀ọ̀kan pápá jùlọ tí àwa mùsùlùmí bá lọ gbẹ̀yìn nípa mímọ̀ ọ̀nà àbáyọ sí ìwòsàn àwọn àìsàn kọ̀kan bí fífewu síwájú ni o nítorí pé nǹkan yìí ló jẹ́ pé àdámọ́ wa ni àdámọ́ mọ̀nìyàn ni ẹ má ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó dọ́lẹ́sìn ìbílẹ̀ látara pé wẹ́rẹ́wẹ́rẹ́ ló bẹ̀rẹ̀ o níbi à ń jó nǹkan à ń gún nǹkan lójú ọlọ ọba débi à ń pọ̀fọ̀ ọba débi tó bá parí ẹbu yìí ó sẹ̀ tẹ ìjì ogbè sí kó tó ṣiṣẹ́ ẹ̀rì kó gbélé èèyàn ti jáde kó nínú ẹ̀sìn àlàáfíà wẹ́rẹ́wẹ́rẹ́ ó bá débi ìpèsè à ń gbẹ́bẹ lọ sóríta díẹ̀díẹ̀ ó bá débi àṣejẹ́ ìgbà tó kẹrẹ gorí ìrókò tán ó bá débi à ń lo bàǹtẹ́ arọ́bí gbéreko ní ẹ̀yọ́nú ayé ẹ̀bẹ̀ àwọn àgbà gbogboro àwọn eléyìí tí sódì sẹ́sìn tó mẹ́ni nírú àkókò yìí tí àwọn dáwà nípa tawhidi ń lọ yìí àlàyé nípa àkídà tí ń lọ yìí láti lè jẹ́ kíṣẹ́ yẹn kólẹ̀ àfi mímọ̀ ṣàlàyé àwọn ọ̀nà àbáyọ sí àwọn àìlera kọ̀ọ̀kan gba ojú ọ̀nà ti Islam àti kájé káwọn èèyàn mọ̀ pàápàá gbọ̀rọ̀ àwọn tán jó nìtọ́jú gba ojú ọ̀nà ìbílẹ̀ àti súnà kí wọ́n mọ̀ báwọn òtúnṣe ní kó sọ́wọ́ jíjẹ́ ẹlẹ́bọ̀ọ́ mi fẹ́ fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ mo fẹ́ ká gbé ọ̀rọ̀ yẹn lẹ́sẹsẹ bá sí ń bàbọ̀ ni ṣùgbọ́n nínú àwọn nǹkan tí mo tún rí ta fi wọ́n pé ọ̀rọ̀ yìí ṣe pàtàkì òun ni pé even lágbọ́n pé rọ́ọ̀kì ni mí tí mò ń ṣe rúkìá wàláì àwọn èèyàn tún dẹlẹ́bọ láti rẹ̀ lọ́nà wo gbogbo wa náà ti mọ̀ pé Islam kọ̀ tàbá lọ awáwòsàn lọ sọ́dọ̀ èèyàn kan tó bá ti bá débi pé kí ló kọ ìyá rẹ kí ló kọ tiẹ̀ náà torí pé àìsẹ̀ kan òye kò lè ṣẹlẹ̀ àfi ká mọbi tó ti wá afẹ́ mọbi tó ti wá ó dájú pé ó ti sí léyà o kéèyàn kó bàtà ni kó sì rọra máa lọ jẹ́ẹ́jẹ́ nítorí pé tó ṣẹlẹ̀ ni pé wọ́n fẹ́ consult àwọn àlìjẹ̀nú ni. torí pé òjíṣẹ́ ọlọ́run jẹ́ ká mọ̀ kí wọ́n máa ń lọ yí ọ̀rọ̀ gbọ́ ní sámà bọ́lọ́ náà sì sọ nínú nípa wọn ókè àti gbọ́yàn yé a ti mọ̀ pé ànábì sọ pé tó bá ti lọ sọ́dọ̀ ó gba ọ̀tọ́ sọ fún gbọ́ faqad ma ala muhammed ẹni ti di sí gbogbo nǹkan ta fi hàn sẹ́kù kankan mọ́ tọ́ àwa ń ṣe rúkíá jínú bá ní àfáà mo fẹ́ sọ̀rọ̀ tí ò bá jẹ́wọ́ ìbá ti sọ̀rọ̀ ìwọ náà wá ó pé yes àfàwà náà ó kí ló fẹ́ sọ jínú wa ń bọ́ sọ̀rọ̀ pé sórí ohun tó ń ṣẹni tó ń ṣe rúkíá fún yìí ìyá rẹ̀ ló wà ńbẹ̀ àti ẹ̀gbọ́n ìyá rẹ̀ àti àbúrò bàbá ẹ̀ mo ń gbọ́ kí ni ìyàtọ̀ láàrin wọ àtẹni tí wọ́n yẹ fáwò tí fá sọ fún pé tó ṣẹlẹ̀ ní tó gbàgbọ́ lágbọn pa ń ṣe rúkíyá tó jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀nà tí Islam gbé kalẹ̀ láti fi wájá àwọn àmúrọ́bì kan èyí tọ́rọ ń bọ̀ lórí ẹ̀ insha Allah sóyé àbí àwọn ìṣòro kan tó bá ṣẹ̀rí ìyàmú if care is not taken from there èyí ó tún dẹ́lẹ́bọ̀ mo réyàn tí ó sọ fún mi mo mọ́ ń ni ní mi torí pé wọn pàwọn náà ń ṣe rúkì àgbó ẹ̀ lọ́gá àti ọba ti lé kẹ́kọ̀ọ́ mi ní ọ ó wá ní iṣẹ́ yìí nídìí sún síwájú o ẹ̀dá kan tún sàlàyé fún wa sa ó ń torí ó tó nǹkan bí oṣù kan àbọ̀ ń sìn òun kan jínú yẹn sá yarí kò kọ́kọ́ sọ̀rọ̀ òun wá gbìyànjú gbìyànjú bá sọ̀rọ̀ kan jínú yẹn wá ní tóun bá fẹ́ lára ẹni tó ń ṣe rúkíá fún ẹ lọ wá afọ́jú méjì kẹra àkùkọ adìẹ fún wọn ìgbà yẹn lòun ó tó jáde afigbata ṣe ní jínú yẹn tó jáde àmọ́ lábọ̀gbọ́ iṣẹ́ yìí ní ìdíkẹ́yàn tó súnwájú ọ̀gá mi ó ní ẹ̀ adìẹ fáfọ́jú ó ní bẹ́ẹ̀ lọ sọ fún ó ní bẹ́ẹ̀ pé ohun tọrọ rẹ gbà ní pọ́lọ̀ ra kòkó adìẹ méjì ó lọ fi ṣe sàrá àfọ́fọ́jú jínù lọ bá àwọn elépẹ̀ sọrọ òun lọ bẹ́yìn náà sọrọ àwọn ah, ní karama ti tàwọn kàrámà ti tàwọn ẹ ti dẹ́ntí jínù ránṣẹ́ ilé ìbá iléwù súnmọ́sẹ́ mọ̀ ẹnu ọmọ mi mọ́ ọ̀gá mi èmi ò bá sọ pé bóyá kẹtún béèrè lọ́dọ̀ àwọn tó jù wà lọ ó wá mú mi dálẹ̀ ní gúrùpù kan tájọ wà ẹjọ́ tó rí ọlọ́run ẹ̀yin olùmọ̀tẹ́ wà ń tí mo bá ṣe rúkíyá tí jínù bá sọ fún mi pé tí mo bá fẹ́ kẹ́ni yìí gbádùn kí n lọ ṣe nǹkan báyìí ǹjẹ́ tọ́ fún mi láti ṣe bí làwọn èèyàn bá bọ̀ ń bá di question ẹ̀ pé níbo tẹ́ bá ti ṣe ẹ ti dẹlẹ́bọ tẹ́ bá ti ṣe ẹ didi gbá ó ti dáa ṣe àwọn kí ò ní ìdíkẹ́ mi sọ fẹ́ nìkan ló sọ bẹ́ẹ̀ òun náà bẹ́ ń bí kó máa gbọ́ ẹjá wà very very careful ọlọ́run ò dónítàn kò sì ní dà ẹni tí ò ní níṣòro àbí àlàkọjá nínú ìgbésí ayé rẹ̀ àti sọ fún wáǹsì kò ní ṣẹlẹ̀ tí ṣòro bá wá dé bá wa àìlera dé àbí nǹkan míì náà tó farajọ ṣé èròǹgbà ọlọ́run bá ní láti pa wárun bí ìdáhùn ni pé kàlà kìí ṣèròǹgbà ọlọ́run àdéhùn rẹ̀ ló múṣẹ wala nabluwannakum bishay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi wath thamarat wa bashiris sabirin alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un ulaika alayhim salawatu min rabbihim wa ulaika humul muhtadun olúwa ní a máa fàdánwò kàn yìí àwọn nǹkan kan gẹ́gẹ́ bí al-khawf nínú ìbẹ̀rù wal-ju'i ebi wan-naqsi minal amwali wal anfus dídíkùn dúkìá àti dídíkù ẹ̀mí nínú dídíkù àlàáfíà wa bashiri sabiri olúwa ní ẹ fún wọn nírò àwọn tó bá lè ṣe sùúrù kí ni sùúrù yẹn wọ́n gba ojú ọ̀nà tó tọ́ wọn ò jẹ́ kí oró ohun tó ń ṣe wọ́n kọ́ mú wọn kọlù bínú ọlọ́run àwọn lẹ́n tó lè ṣe sùúrù bẹ́ẹ̀ lólúwa tún sọ́nù súrọ́tú al-ankabut olúwa ni àṣíbanas an yí tọ́rọkú kúlù àmẹ́nà wọ̀hún láyé fẹ́nù olúwa ní sáwọn yẹn lérò pé a fi wọ́n sílẹ̀ lẹ́yìn tí wọ́n fẹnu sọ páwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ta ara àdánwò ayé ni àìsàn wà kò dẹ̀ bá dámọ́ mẹ́niyàn mú kí a sọ pé mi ní wá ìwòsàn sáìsàn mi àti ẹ̀lẹ́mì àti gbẹ̀ ṣùgbọ́n wàhálà abẹ̀ ni pé èwo ló tọ́ nínú ọ̀nà tí ni ò tọ́ ká mọ̀ ni il kitab pẹ̀lú ìmọ́lẹ̀ tíra àbí ìmọ́lẹ̀ Islam náà a ti máa ń sìn wípé ohun tá ń pè ní àìsàn a fi sọ pé ọjẹ́ ẹ̀tọ̀ bí àìsàn níyà àdámọ́mọ́ nìyàn ni a sì ṣàlàyé wípé àìsàn a lè gbọ́yé àfi ẹnikẹ́ni tó bá gbọ́ àlàáfíà yìí nítorí pé ìdàkejì àlàáfíà ni àìsàn bákan náà a sọ̀rọ̀ nípa àwọn ìpìlẹ̀ àìsàn pé méjì náà làwọn olùmọ̀ pè wọ́n sọ pé eléyìí tá ń sọ nípa méjì tá sọ yẹn jẹ́ àwọn maradil abdan ní marojo àwọn àìsàn títara torí pé a mọ̀ pé ọmọ nìyàn ó pín sọ́nà méjì a mọ̀ pé ọmọ nìyàn ohun tó papọ̀ tí ń jẹ́ ọmọ ènìyàn kan ọ̀nà méjì ló pín sí ẹ̀mí àtara ara ṣe ní àwọn àìsàn tó máa ń kọlù bẹ́ẹ̀ náà ni ọkàn ọmọnìyàn náà àbí ẹ̀mí naa náà ní àwọn àìsàn tiẹ̀ ẹ̀rí àwọn àìsàn láti filẹ̀ wọ́n pín sọ́nà méjì wọ́n ní a ní àmọ̀rọ́dìl wà àmọ̀rọ́dìl abdan a ní àwọn àìsàn bẹ́ẹ̀ la sì ní àìsàn tó jẹ́ ti tara wọ́n ní fala amradul qulub naw'an ẹ̀rí àìsàn tọkàn méjì ni alákọ̀ọ́kọ́ ni maradi shubha wa shakku ìrújú àti kíyàn kó sínú iyèméjì ìdí ni tó lùwà ẹlẹ́dàá wa fi sọ pé fi qulubihim maradun fazadahumullahu marada ọlọ́ni nínú ọkàn wọn àìsàn wà ń bẹ àwọn náà bá wá bá wọn sí àlékún àìsàn anú ọkàn wọn wọ́n ní àì ṣùgbà àìsàn olówà ń bẹ̀ tọ́lọ́n rí iye méjì wọ́n ní wọ́kọ́lẹ̀ àìdọ́ ọlọ́wọ́ bá sọ pé a fi kulubihim maradun amurtabu an yahifa Allahu alayhim wa rasuluhu ọlọ́wọ́ ní àbí amúdí ń bẹ nínú ọkàn wọn ni àbí wọ́n ń ṣe iye méjì ni àbí wọ́n ń bẹ̀rù ọlọ́wọ́ bá lè kọ́ wọn torí pé wọ́n jẹ́ alábòsí ni wọ́n ní níbí báyìí ayé ohun tí àmúdítọ́lọ̀ ń dá kọ́ ń bí ayé ẹlẹ́ẹ̀kejì kí ló túmọ̀ sí òun náà ni shukuk ẹ̀wà ẹlẹ́ẹ̀kejì òun náà nínú àwọn àmúdí ọkàn òun náà ń pè ní maradu shawa walgayi àìlera àtàìsàn ojú kòkòrò àìlera àbí àìsàn ọkàn tó jẹ́ ti tojú kòkòrò Qala Allahu ta'ala ọlọ́run ẹlẹ́dàá wọn sọ pé ya nisa annabi ọlọ́run mọ̀ pé ìyàwó annabi lastunna ka ahdi minan nisa in taqaytunna fala takhdana bil qawl fayatma alladhi fi qalbihi marad olúwa ní ẹ̀yin ìyàwó annabi ẹ yàtọ̀ sáwọn obìnrin tó kù o ẹ gbúdọ̀ farajọ wọn gbogbo ìgbà tẹ́ bá fẹ́ bá wọn èèyàn sọ̀rọ̀ àbẹ́fẹ́ bọ́kùnrin kan sọ̀rọ̀ ẹ gbúdọ̀ máa dín ohùn àbí kẹmọ́ lẹ́hùn lè tọ́ ẹ pé yóò ta àìsàn ọkàn wọn tí àìsàn ń bẹ lọ́kàn wọn tí ó ti bẹ̀ tají àwọn olùmọ̀ sọ pé àìsàn tí wọ́n sọ ń bí òun náà ni ṣáwàtò zina ìta ọkàn jí àmúdí ọkàn ti zina tọrọ dájú wípé ọ̀tọ́ jẹ́ pé ara òkè ògùn ni ọ bí irú tèmi ẹ̀rì pé yìí ò ní sẹ́ mọ̀ pé èdè tí mò ń sọ èdè òkè ògùn ni àbí mi sọ mímímí dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ torí pé mi ò dẹ̀ erí lè mi ń wí abẹ́gbọ́ ni erí ni mo sọ nínú ọ̀rọ̀ ó tún mọ́ gbà lérò pẹ̀lú erí nì ohun tó bá wẹ̀ ní yòbọ́dọ̀ yín ó sá ti gbọ́ mi yé pé ohun tí mo fẹ́ sọ ni pé orí ni mo reverse kò ní problem nu kí wá torí pé mo dẹ́kọ̀ọ́ mo wá rí àwọn ọmọ ìyá lóbìnrin lèmi náà wá di mímí mímí dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ ó dájú pé nǹkan míì sí ni olúwa ẹlẹ́dàá wá ní ẹ̀yin ìyàwó ànábì ṣé wọ́n rí àyà yìí ìgbà tó jẹ́ pé ọlọ́run bá láwọn ìyàwó ànábì tó túmọ̀ sí fáwọn ìyàwó ànábì nìkan olúwa láwọn obìnrin tí wọ́n bá fẹ́ kí wọ́n má máa sọ̀rọ̀ ìfọ́ọ̀mù bí a ń fakọ sí ẹ̀rí pé fífakọ sí kódà tún ma bá kéwú jẹ́ ará èkó tó bá jẹ́ pákọ ti fọ lórí tó bá fẹ́ ka iná àti iná kò ní pè ní iná àti iná iná àtó iná tí nà ń bẹnu kéwú fúndélé olúwa si, àmúdi títọ́ kan bí òun náà ni àmúdi tí kí ni ojúkòkòrò ojúkòkòrò kí ni ti zina fanafa alìláàjì lihadil amurad bẹ́ẹ̀ ni àwọn ogun wà èyí tó se pé wọ́n máa ń ṣe àǹfààní fún àwọn àmúdi títọ́ kan gẹ́gẹ́ bí ẹni tí ìfẹ́ zina wà nú ẹ̀mí rẹ̀ ìfẹ́ ọtí mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló wà lọ́kàn rẹ̀ àtàwọn àìlera míì tọ́jẹ́ ti tọ́ka kí làwọn gbogbo alámà pé eléyìí báyìí ẹnìkan ìgbé wọn lọ sí hospital ẹnìkan kì gbé وعليكم السلام وعليكم السلام abẹ́ ti kí ọmọ yín kan mọ́lẹ̀ ètò ẹ̀pọ̀ máa ń parọ́ ni lẹ́bá lọ́lọ́ rí dókítà lónìí gbàtẹ́ dọ́spítù tẹ book appointment tẹ padà wọ consulting room láti rí dókítà dókítà ó ní ẹ̀hẹ́ kí ni complain yín dókítà ti mú sheet paper láti fi kọ complain yín kalẹ̀ lẹ́bá ní dókítà ọlọ́run jọ dá fún yín dókítà lámì ẹ ma ma ṣe o Dr. Lami gbogbo sẹ́ tó ti parí lọ́lọ́jọ́ ọmọ gbọ́ abáyín ẹ ní sàṣẹ́tì Dr. ọmọ òkú àdúrà yìí ń ẹ straight to the point ọba ni ṣe ẹ̀rọ ọmọ tí mo mú wáyìí ọparọ́ ju ọba lọ ma ní kọ́ wá rí yín tábìlẹ̀tì tí ó bá lò fún tí òfin ní parọ́ mọ́ kí ni pé Are you okay? Hope no problem. Ó ní kò problem problem kankan. Àní operation fẹ́ bá ṣe fún ọmọ The next thing doctor pe eh, ẹ Mrs. Adenifuja ó ní ẹ̀ eh, ẹ wá lead wọn jáde padà. tori pàwà ìtọ́jú irú yẹn bi. bì. tori torí tọ́lọ́hùn. Sáìsàn dẹ̀ ni abiki kìí sáìsàn. Àìsàn ni. Àìsàn ni rọ́ pípa. la ilaha illallah wọ́n sọ fún mi nípa ọmọbìnrin kan èyí tí sì náà ti di àdánwò yányán fún tí ẹ ti kọjá akọ́mọ̀ mi kọ́kọ́ mi mọ́mọ̀ pé ń ṣe sínà wọ́n láfọ̀kúnrin tí ó bá fojú kàn báyìí kí làwọn lè ṣe sí ṣáyìn mọ̀ specialist hospital kan ládùúgbò yìí fún ó àbí tí ó wà rí dókítọ̀ tí wọ́n fi tí ò fi ní ṣe zina ma gbogbo àwọn eléyìí báyìí alwayo ilahi àwọn iṣẹ́ ẹyọ tó wá látọ̀dọ̀ ọlọ́run tá ń pè ní ọ̀rọ̀ ọlọ́run ibẹ̀ ni wòsàn rọ̀ àwọn eléyìí wà almunazzalu ala rasuli èyí tọ́lọ́n sọ kalẹ̀ fójíṣẹ́ rẹ̀ li annal qalb nítorí pé ọkàn máa ta àrọ́fà ìgbà tó bá dé olúwa rẹ̀ máa wà fàtírọ̀hú bí àsìná ihí wà sí fàtì ó sì mọ̀ pé the originate òun ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọmọ ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ wà àfàálìhì àti àwọn iṣẹ́ tọ́lọ́run ọba tó wá ṣiṣẹ́ láti nífẹ̀ẹ́ ọlọ́run irú ọkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni wà ìṣtánàbá màánà ìhì wà màsàkítọ̀hù tẹ́ni bẹ́ẹ̀ sì jìnà sí gbogbo àwọn tọ́lọ́n kọ̀ fún wa àtòhun tí ma mú kọ́lọ̀n kásàrà bẹ́ẹ̀ ni yàdẹ́yìí ó sì jẹ́ ni tí máa ń rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ìmúra ẹni wálẹ̀ níwájú ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wọ̀tẹ̀zẹ́lẹ̀lẹ̀ lẹ́hu bí dùá ìhí wọ̀tọ́ọ̀bà bẹ́ẹ̀ sì ni máa ń yẹpẹrẹ ara ẹ̀ níwájú ọlọ́run nípa sísàdúà sọ́lọ́run kó gbà òun lọ́wọ́ àwọn àìsàn apanirun tó jẹ́ tọkàn wọ̀tọ́ọ̀bà tẹ́ni bẹ́ẹ̀dẹ̀ túbà tọ́kàn wá wọ istighfar bákaná tí ń wọ́ ọlọ́run bá ní aláforíjì kíkà kíkà wal ihsanu ila khalqi bẹ́ẹ̀ni tí ń ṣe dada sáwọn ẹ̀dọ́ ọlọ́run torún náà mọ̀ ẹni tó bá tẹ́ gbogbo yẹ tó bá òkó yẹn gbà ní yunifásitì gba professor emeritus àbí kílẹ̀ ń pè kò lè dépò kó máa sòdodo láíláí àwọn courses tí máa ń ṣe ní yunifásitì tí máa dẹni tí ì máa ń sá fún tí wọ́n ti gbé ìdí ni tánà fi sọ pé inna fi jásẹ̀dì mudgha idha salaha salaha jásẹ̀dì kullu wa idha fasada fasada jásẹ̀dì kullu wa hiya alqalb anábi ní bá sí kan wà nínú ara tí bá sí ìbá ti dá gbogbo ara ló dá ṣùgbọ́n tí bá sí ìbá bàjẹ́ kí ló àkù nǹkan kan lára mọ́ òun náà lọ́kàn àwọn eléyìí náà ń pè ní àwọn àìlera ti tọkàn wọ́n ní wala sa wa quwwatihi illa ittiba'i rasul alayhi salatu wassalam kò sí ọ̀nà kankan tí ọkàn lè fi lálàáfíà kò sí ọ̀nà kankan tí ọkàn lè fi lágbára àyàfi kó jẹ́ pé ọkàn bẹ́ẹ̀ ń tẹ̀lé ìlànà nabi sallallahu fún àpẹẹrẹ olùkọ́ wa kan nínú àtún ọmọ lọ́n sáǹfà nínú mímọ̀ lọ́dọ̀ wọn wọ́n láwọn obìnrin tó máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àwátajọ́kùnrin a lè wà ń classroom kódà bá fún lẹ́sìn lọ́dọ̀ wọn wọ́n dákọ níwọ̀ nìkan wọ́n kọ sẹ́lẹ̀ rí wọ́n dá obìnrin kọ́ rí láyé ohun wọn wọ́n gbé tí ara báyìí tọ́kọjú dẹnu ọ̀nà tọ́kọjú dá tí ìtàwọn èèyàn ń gbà lọ gbàbọ̀ rùkọ́yọ́ ní ẹ̀mà gbé tí ẹbọ̀ ń bí ustaz ẹ̀hẹ́ kí ló ṣẹlẹ̀ mú o pé classroom lómi àà ah, ànábì sọ pé tọkùnrin kan àtóbìnrin kan bá ti wà ní kọ̀rọ̀ ṣètọ́n ni ó sì kẹta wọn mọ́ jésù ó sì kẹta ìmáàmù náà wọ́n jọ wà níbi tó pamọ́ wọ́n wá jáde ẹ bùkátà kẹbí wọ́n pé sí wọ́n ṣe sínú àbí wọ́n ṣe ẹ máa kó gíyà wọn fúndẹ̀lẹ́ asọ́ra nípa àwọn ọ̀nà tó lìdì sí àìdá lẹ́yìn náà a ṣiṣẹ́ lórí ọkàn wa báwọn ní ó ṣe jí ọkàn tó dáa torí pé ọlọ́run ẹlẹ́dàá wá sọ pé àwọn tí ó wà lè jẹ́ náà illa man ata Allah bi qalbi salim àfàǹkọ́ bá bá ọlọ́run pẹ̀lú ọkàn tó gbádùn ló ní àlìjẹ́nà wọ tó bá rí báyìí nínú àwọn àìlera wọ́n ti bá pín sí méjì títọ́kan àti tara títọ́kan là ń gbọ́ yìí o sórí kẹ́yàn mọ̀ pé ẹ̀san wà fún Quran ní kíkà ṣùgbọ́n tó bá ti gbé Quran báyìí nígbà tó fi káyà méjì mẹ́ta Ah. àwọn ọ̀gbọ́n jẹ́ wá lọ sùn díẹ̀ ah, àìsàn ọkàn ń sí ọ ọkàn yẹn sí kìbà jẹ́ àbíkọ́ pé gbà tó ọba ti gbé tíra jẹ́ kí n wo ohun tí wọ́n sọ ń pẹ́ ẹ̀sìn ìgbà yẹn lórí ó bẹ̀rẹ̀ sí ní fọ́wọ́ nǹkan mi ti ń séyàn ẹnìyàn kódò nídìí rúkíyà wọ́n lélẹ̀ láwọn ọ̀nà tọ́kàn lè fi lálàáfíà àlàyé àwọn olùmọ̀ síwájú wọ́n ló dájú wípé gbogbo ọkàn tó bá gba ohun tánàbì mú wá gbọ́ kò sí èméjì kó ti gba ohun tí ó jẹ́ kí ọkàn rẹ̀ lálàáfíà gbọ́ ó sì gba nǹkan gbọ́ èyí tí ó sọ ọkàn rẹ̀ di ọkàn tó jẹ́ pé àìsàn ó fi sílẹ̀ lọ láéláé ṣùgbọ́n ẹ̀rí èyíkéyìí ọkàn tí kì í ọkàn ta ìbá tọ́jú omi ominal amuwat ọkàn òkú nírú ọkàn bẹ́ẹ̀ bákan náà ni pé ìmọ́lẹ̀ tí ma bẹ fáwọn kan tó mọ́ kò lè sí fún ẹni yóò sì ma rì sínú bihari zulumat àwọn ara barí bí òkùnkùn lẹ́ni wọ́n ma rìn inú rẹ̀ lẹ́yìn náà lálọ sórí àwọn àmúdi títara wọ́n lè rámúdi títara tó jẹ́ àmúdi ẹlẹ́ẹ̀kejì àìsàn ẹlẹ́ẹ̀kejì wà á mẹ́lmọ́rọ̀dìlà àbúdáàn àmúdi títí ara náà fanáwà wọ́n pín méjì àti sọ́lẹ̀ kan wọ́n ní alákọ̀ọ́kọ́ òun bẹ̀ ni alfitriya wal-ardiya àwọn èyí tá dámọ́ ni àtàwọn èyí tó jẹ́ pọ́ ma ń sẹ́rí wá ni wọ́n ni wal wọ́n lè ráwọn àdámọ́ ìkàljú gẹ́gẹ́ bí ebi wal-atash òrùngbẹ́ wal-barad òtútù wat àti weakness wa nahwi dhalik àtúntọ́jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ni fa'adhil amurad ta'alluju bi adadiha àwọn eléyìí ìwòsàn wọn ìdàkejì náà ni wọ́n máa jẹ́ ìwòsàn ẹni tójú ẹ̀ ń pò yìí nítorí pé inú rúùmù tó wà wọn sí wíńdò ẹ̀lẹ̀ sí hospital ọ̀rẹ́ ẹ̀kàn rárá o ẹgbẹ́ bọ́ síta ẹ bẹ̀rẹ̀ sí ní fẹ́ látẹ́gùn pẹ̀lú ògbó ọlọ́run kò ní pẹ́ńsìn tó fi gé ní strength padà èèyàn tó òrùgbẹ́ngbẹ́ ohun tó nídìí o omi ẹni tẹ́ bí ń pa ó oúnjẹ èèyàn tó jẹ́ kó ti rẹ̀ ó kó sinmi àwọn ìdàkejì àwọn eléyìí òun náà nìtọ́jú wọn wọ́n ṣùgbọ́n wọlé àrídí ìyà èyí tó máa ń sẹ́rí wá bá ní nínú àwọn àìlera ṣóyé àwọn náà ní ara gbígbóná àti sorotan cancer àbí bẹ́ẹ̀ wà mọ́rọ́dì sugar diabetes doctor dam hypertension àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí máa ń sẹ́rí wà ní masha Allah ṣẹwárí àwọn eléyìí mo rò pé bí sẹ́gan ládé ṣẹwárí àwọn eléyìí tí wọ́n máa ń sẹ́rí wà yìí àwọn olùmọ́ ní alwiqaya khairu min al-ilaj prevention is better than cure gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kí àìlera jìnà sí wọn ó fẹ́ mọ gbé pẹ̀lú àlàáfíà tó tó tó sẹ́kù àfikọ́ jẹ́ ẹni tó gbọ́ràn ká má gbàgbé o ó wà nínú àwọn àìlera yìí tó máa ń ṣẹlẹ̀ sí wa tó jẹ́ pé tèèyàn bá déwájú ọlọ́run pẹ̀lú àìlera yìí ọlọ́run tún dá lẹ́bi pé wọ́n lọ parẹ́ nípa akẹ́yàn jẹ́ ẹni tí kì gbọ́ràn àdámà ká má gbọ́ ọ̀rọ̀ yé wọ́n bí mọ́ wa nílẹ̀ Yorùbá gbogbo àwọn nǹkan tó léwu fún àlàáfíà ara wa tó yẹ ká sọ́ra fún tẹ bá ń kìlọ̀ fọ́mọ Yorùbá yóò pé ẹ̀ eh, wàhálà pọ̀ ikú kan náà lè yóò kù bẹ́ẹ̀ ná yóò kúkú omi yóò kúkú omi yóò kúkú kìíní kan ẹ padà kú ẹ má fọwọ́ ara yín para yín àwọn precaution kan wà tá nídà ma take alákọ̀ọ́kọ́ gbogbo ògbà láwọn health workers àwọn elétò ìlera máa ń sọ fún wa pé kò dájú pé ẹ̀mí aláwọ̀ dúdú ó gùn ẹni tẹ́mi rẹ̀ bá sì gùn yóò rí àlàáfíà lò wọ́ 35 40 years narrowly anything tó bá ti jù bẹ́ẹ̀ lọ underlying sickness àwọn àmúdi tí ẹ̀mọ́ náà sì dọjọ́ ọkú iná lẹ́mọ̀ wò ẹ̀yìn aláwọ̀ dúdú kí ló dé a máa ń jẹyọ̀ 0.5 ni wọ́n fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan máa jẹ lójúmọ́ òun sì ń jẹ 5 gram ẹni tí ò jẹ rárá nù wa ní jẹ 5 gram wàláhì ẹni tó jẹ 10 gram wà nù wa bẹ́ẹ̀ ni potash tó ni potassium káún tá a bá fẹ́ bọ ẹran àsọ́rì ẹ̀fọ́ àbí wọ́n wà kó kán sí kó lè rọ̀ kí ni measurement káún tó lò bẹ́ẹ̀ náà tún ni magi o lè máa ti gbọ́rọ̀ ẹ̀ ti pẹ́ tó ń fojú fò pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àwa àyílákà sí gbogbo nǹkan wọ́n ni wọ́n sọ fún ìjàpá kí ni wọ́n sọ fún wọ́n ní wọ́n sọ fún pé kó má jẹ àparò ní tútù ó ní mẹ́ ti gbẹ̀gbẹ̀rún rẹ̀ àwọn ni náà ló jẹ́ múrí ọ̀ràn ẹnìkan ló pe àfáì <laughs> báwo ló lè ń sọ̀rọ̀

ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká gbọ́rọ̀ nínú àwọn ìkìlọ̀ títí wa tó jẹ́ àkọ́kọ́ tó jẹ́ ìwòsàn ńlá lónìí tí máa ṣe fún yín àwọn ọ̀gá wa náà ní láìkì ẹ̀ báwọn náà ṣe máa ń sọ̀rọ̀ sí wa táwa náà láìkì ẹ̀ torí pé àwọn tó lọ kẹ́kọ̀ọ́ nípa orthodox àtọ́ lọ sí college of medicine àtàwọn tó pé pharmacist ni wọ́n àfàwọn tó bá gbẹ́sì yé nu wọn lájọ́ ní nǹkan tó dẹ̀ dá wa lójú ta lè fọ́lọ́run bá búra ní pé ẹ̀yin gangan lápá yẹn ẹ̀rí pé mo tún la lè fọ́lọ́run búra lórí rẹ̀ à ń bẹ́ nìkan nínú wọn sọ̀rọ̀ láìpẹ́ yìí náà tó lọ sí College of Medicine doctor ni tó tún ti gboyè lórí oyè tó bá ní kidney disease